ذرامة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين جزا الله خيرا قومنا وجدودنا وقد معدوا لنا سبلا ومسالكا يرحم جميع ساتذاتنا ومعلمينا وسيوئنا وآبائنا وأجدادنا ولكل ما له أكون علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين. Aki gbogbo ẹ̀yin ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pé ẹ kú palẹ̀mọ́ ọdún a kí gbogbo àwọn alálàájì ọlọ́run kó gbà lẹ́sìn gbogbo àwọn tí ò tí kú nílé ọlọ́run jẹ́ wọ́n dìde ayọ̀ Ikra College ó ní kí n sọ fún yín pé àyè sílẹ̀ láti mú ọmọ yín wá bẹ́ẹ̀ ni stamtap ó ti jẹ́ ká yé wa pé àwọn ẹran tó lálàáfíà tó wọdún tó wòrì òsì ní gunpá stamtap lẹ́ẹ̀tì rí àtijúwe fún yín ẹ kàn sí wa irú èyí tẹ́ ẹ bá ń fẹ́ ẹ bá ń bẹ̀ kódà kó fi dérí màálùú ẹ bá ń bẹ̀. lónìí kí ni kókó ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ ọ̀rọ̀ Sayyidina Umaru kan ni ó ní mo fẹ́ fi wọlé alájùwà Munirudeen Hussein Ajíkalẹ̀ ọkọ ní Sàdákì àti wọ́n jẹ́ olùdásílẹ̀ al ní Manchester ẹ kú palẹ̀mọ́ minding and mending èyí tí àwọn ọmọ wa tí wọ́n lọ sí Saudi láti ìlú UK àti èyí tí àwọn ará Nàìjíríà náà tá a ń lọ pẹ̀lú ògùn ní August náà ni táwọn alálàájì bá ti dé Ọlọ́run ọba àmọ́jọ́ náà yóò jọ ọ̀nà ọ̀rọ̀ sẹ́nà Umaru òun ni mo fẹ́ fi wọlé sẹ́nà Umaru sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà wá bá àwa mùsùlùmí ilẹ̀ yorùbá pàtàkì jùlọ ó ṣe déédéé wa lásìkò yìí kí lọ̀rọ̀ tí sẹdá ọmọrò wí ó ní ìní àkàṣà yẹwọmọn ó ní ọjọ́ kan ń bọ̀ irú ọjọ́ yẹn ó ló máa ń mọ ń páyàrú ọjọ́ náà kọlọ mọjọ bá òun ó ní kí lọ́jọ́ náà yeftekhirul kufar bí kufurihim ẹni tí ò lẹ́sìn tó mùsùlùmí yóò sì mọ proud ẹ̀sìn rẹ̀ lójú mùsùlùmí àwọn ẹlẹ́bọ ọmọ ní awo nígbàwo nígbàwọ lójú mùsùlùmí àwọn ẹlẹ́sìn mi ni ó máa ṣe fáàrí pé ẹnu àwọn káyé ní táwọn bá ṣe ló ṣe èyí táwọn ò bá ṣe ilẹ̀ ni ó gbé alahagba ọ̀n tó bá rí báyìí wọ̀nyá hajjalul muslim mùsùlùmí ọmọ wa ti jú láti ṣe kíni an hakidatihim láti fi àdìọ́kàn rẹ̀ hàn láti ṣe fáàrí bí islamihim wọn ní lè ṣe fáàrí pẹ̀lú ẹ̀sìn tiwọn torí kí ló fà á wọn ò pe tó fà á méjì náà ni àkọ́kọ́ àbí kí ní hadamul iman mùsùlùmí ò ní ìgbàgbọ́ tí ń polówó sí ẹ̀sìn rẹ̀ àti sí ọlọ́run rẹ̀ wa kasratul munafikin munafiki wá pọ̀ láàrin mùsùlùmí tí mo ní máa dá sínú rò kí ni jẹ́ munafiki ni pé la ilaha ullahi wala ilaha ullahi kò sí níyìn kò sí lọ́hùn ẹ̀yin sì wọ́n mọ́ra yín pé ara wa ni wọ́n ẹ̀ ń fi òǹkà wọn ṣe fáàrí òǹkà ṣùgbọ́n si ò sí inú ẹ bá nídìí èèyàn tẹ ní èso gbé e, pé mẹ́wàá di rẹ̀ èèyàn méjì péré ní ń gbé e. bọ́rọ̀ mùsùlùmí ti rí nù ló fà á tó fi pé gbogbo tí ò níwo ó bẹ̀rẹ̀ sí kàn wá àbùkù àti tí ò tó kàn mo wá rí i ò ní pé kó sí ti rẹ yorùbá ló rọ sóbi owó kókó almarot àárẹ torí wọn yòzíbòlè wúmọmà kàmá yòsèbòlè àfọrọt bí individual àti máa ń sàárẹ o bẹ́ẹ̀ ni èèyàn kọ̀ọ̀kan náà ì máa ń sàárẹ o béèyàn kọ̀ọ̀kan ti máa ń sàárẹ o bẹ́ẹ̀ ni ẹ̀sìn àwùjọ ẹlẹ́sìn ì máa ń sàárẹ ṣùgbọ́n tí èèyàn bá ń ṣàárẹ̀ ó yẹ kó yẹ wá pé àárẹ̀ ọmọ kú o Ọlọ́run ní dìtámì ikú ló jẹ́ pé bí Islam ti ń ṣàárẹ̀ nílẹ̀ Yorùbá yìí kìí ṣe pé yóò kú torí pé Ọlọ́run ọ̀dájọ́ kú fún àwọn ọ̀tá rẹ̀ lè rò pé ẹ̀mí ti fẹ́ bọ́ lára rẹ̀ ẹja ẹja ẹja tì í lulẹ̀ ولكن ليس المرض الفرد وكذا الأمم آلات من ضعف tí àti pèèyàn sójú ọ̀nà ọlọ́run bá nira nísì fún mùsùlùmí tí àti fẹ̀sìn ṣe fáàrí bá nira tí ẹnu wọn ò kò lérí ibi àwọn ń lọ tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá ti wá ibi tó ń sọ̀rọ̀ ẹ̀sìn wọn wọn ò lè nerí síta nítorí ìtìjú pé kó mọ́ kí ni ó fi bìlẹ̀ ẹ̀sìn rẹ̀ kò yé bó ni ó ti ṣàlàyé rẹ̀ ìròyìn tó ta mú lábùkù iná lòun náà kà kún torí kò lágbára àti wádìí ó wá jẹ́ pé wa alatul hawan àwọn ọ̀rọ̀ ọ̀dọ̀tí ó wá kúnlẹ̀ tufkidu fi alquwa tẹ́ béèrè pé islam tàná táwọn bàbá wa fi jẹjà tí wọ́n ká kèfèrí mọ́lé tó dẹbọ́lẹ̀ tó gbẹ̀sìn lọ́wọ́ wọn ní gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo àkiriki ibo làwọn àáfàá wa ò kiri dé àwọn kèfèrí da kèfèrí ọwọ́ wọn lẹ̀ wọ́n da lu tí ń kírun lónìí kèfèrí padà ń polo kèfèrí wa káwa mọ́nú òlú wọ́n ń gbẹ̀sìn lọ́wọ́ wa àwa ara kèfèrí tiwọn tó bá rí báyìí ní tí mo fẹ́ sọ fún gbogbo wa ni pé kùnà fìlkìmà islam ga lánàá yóò tó ga lónìí yóò ga lọ́la àmọ́ ìbéèrè tèmi ni pé àyìnà mọ̀ òkì fòk níbo ni wọ́n dúró sí nínú ẹ̀sìn rẹ̀ sẹ́ni tó rí i pé tó bá ti dáa fóun ọ̀rọ̀ ẹ̀sìn yóò nítumọ̀ òun ló fa àbùkù ìbẹ̀nú àbùkù tó kàn wá èmi a máa sọ tí ẹ bá jẹ́ mùsùlùmí tó jẹ́ gómìnà tó jẹ́ mùsùlùmí tó jẹ́ sẹ́nítọ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pírẹsidẹ́ǹtì tó bá yẹ pé lóòótọ́ àtẹ̀lé ànábì ni ọ́ ẹnì kò ní wá kẹ́nìkan darí ayé òun jù ọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí mùsùlùmí bá ti fi wọ ẹ̀sìn hàn wọn lọ́ta wọn lè lọ́ta bẹ̀rẹ̀ àmọ́ kálukú gbàdàgbà fún wọn èèyàn mélòó lọ sọ̀rọ̀ Muritala láìdáa nítorí ipò fi ìwà ẹ̀sìn hàn kódà tí wàá lẹ̀ yìí Abdulbaki Túndé dí àgbọn wọn ò rọrọ rẹ̀ sọ láìdáa ìjẹ́ mùsùlùmí máa lo ẹ̀sìn òun ló fa àbùkù tí wọ́n fi ń sọ pé àwọn àwo làwọn mùsùlùmí níjọ́ ga wa ń bẹ lérí àga laqad kana lakum fi rasulillah hasana olóòbá mi nípa apò ti fún yín lápèjúwe ọ̀gá yín àná mahama lima kana yarjullah fẹ́ni tó bá mọ̀ pé ìjọ kan bẹ ó dùn Ọlọ́run rojọ́ rántí ju gbogbo nǹkan lọ bá a ti kó ológun tá a kó lọ́gbọ̀n ọjọ́ tí ikú bá dé á dà ayé àwọn tí máa ronú ọ̀run ṣe déédéé tí wọ́n máa rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà àwọn Amadu Bello wọn kó fàárí bá Islam níbi tí wọ́n ti jọ̀gá ìbéèrè ni pé ẹ̀yin mùsùlùmí ti sìn tẹ̀m̀bẹ̀ láyé kọ̀ọ̀kan ẹ̀ ń jẹ́ ìtìjú fún ẹ̀sìn ẹ̀sìn ń jẹ́ ìtìjú fún ayé tẹ́ ẹ wá tó dìgbà tó dà papọ̀ báyìí ẹ sọ wá dẹni tí ẹnu wa ò gbọ́rọ̀ torí pé ẹ fi ẹ̀kọ́ ànábì hàn ayé tó bá rí báyìí lánà ìmájìdò síyáàsí lílẹ ummatil islam òṣèlú nàìjíríà àwọn ewu wọn mọ̀ pé mùsùlùmí òun ló ní ibi ayé bá ń lọ jọ́nà kó tó di pé àwa sọ̀rọ̀ àwa di fàtọ́jẹ̀ a àwa di ẹni wọ́n ń ń tẹ̀tẹ̀ nú ayé òṣèlú tó jẹ́ pé níjọ́ kan ọ̀kan náà wà àfa ní àríwá wọ́n pe àfa náà ní gúnmi nígbà tó rí bí agbára mùsùlùmí ti tó nàìjíríà ó ní kò pọsibú tó bá gbé gbòyìn lẹ́ẹ̀mọ́ jì mùsùlùmí ni ó mọ̀ jẹ́ president nàìjíríà ẹnu kọ́ wọ́n ṣiṣẹ́ rẹ̀ torí pé wọ́n rí mùsùlùmí kójọ sójú kan ọba sheikh adam níjọ́ náà lọ́hùn ẹnì kò lẹ́nu nílẹ̀ yorùbá yìí tó Awólọ́wọ̀ bàbá là á mọ́lẹ̀ níta gbangba torí pé ó mọ tó ń jẹ́ islam wàlúkúwà tó káàmìnà fi àti irú agbára ti bẹnu islam tó jẹ́ pé ẹni tí bá ń wò ó mọ́ tó bá ń gbọ́ pé ẹni ó kú ọ mọ́ ẹni ọmọ oko ó ní islam tí ì bá ti pé agbára kan bẹ tọ́lọ̀ ń fi sábẹ́ rẹ̀ ni àwa custodian àwa tá a láàánú sọ islam yìí ọ̀lẹ ni wa o bàbá ní bí mo ti rò yìí Awólọ́wò níbi tí ó wọ̀ àwàdà kọ́ àwọn ará èkó a máa dáṣà kan ó pàdé Awólọ́wò òun pẹ̀lú bàbá pàdé ní ẹ́sprẹ́sì ó ní bàbá yìí kí ló dé tó takò mí arákùnrin bàbá ní mi ò takò ẹ mo mà pé rí rẹ pé mo sì mà pé o lẹ́bùn àmọ́ ẹ̀sìn yìí wọn ní dìbò fún ọ bọ́ bá ṣe ìsìláàmù ọ wọlé kódà mọ̀mọ́ bí wọ́n dè mọ́ fúnra mi àtàwọn àfẹ́gbẹ́ mi àbẹ̀ náà fún ó sì wọlé bàbá mi sọ pé ẹ kìlọ̀ fáwọn lọ́wọ́ kó o kírun akírun awólọ́wọ̀ ní ọjàdùà ó gbà ó wọn bá lè kírun yọ ọ sáré fún wa wà wà láyàkṣà minel haq kò tíjú òdodo kò sì ń ṣe pé ti kórìíra torí jọ awólọ́wọ̀ kú bàbá ṣe wáàsí wọn sì sọ quality rẹ̀ tẹlómi ò ní kì í ṣe tetrad but nítorí pé analysis ti ń bẹ ńlẹ̀ àti population àti bí muslim ti strong tó láti àríwá délẹ̀ yorùbá jọ náà lọ́hùn kò fààyè gbà á almajidul haskari li umati islam nàìjíríà jọ náà tí wọ́n ń jagun mùsùlùmí gbé àyà wa ní alukur'an ìpè ààyè eléyìí ò bẹ́ẹ̀ bá kọ́ síbi nǹkan fìlà àwọn sọ́jà mùsùlùmí àbùkù oníkan àwọn ni wọ́n borí ẹnìkan kò tako mùsùlùmí jọ náà torí pé kìí ṣe pé wọn ò sí ṣùgbọ́n alágbára ni mùsùlùmí nínú sójà jọ náà àti gbogbo agbára wọn jagun yìí wọn wíìnì tí àwọn àfáà torí ẹ̀ pé wọn kọ síbẹ̀ òṣìṣẹ́ ṣùgbọ́n lónìí ìmọ̀ bí mẹ́mẹ́ bí ò sí ń mọ́ síbẹ̀ nu èyí tá a jà jà jà tá a rí jà tán yìí àìsí ìsìláàmù náà mọ́ ni tí islam bá ń bẹ ni táwọn àfa ń bẹ ni ọ̀kàlà tó ń gbọ́ yìí wọn láwọn kan bẹ ń tòsí Niger abẹ́lé yìí bẹ gbogbo ẹ̀yà àgbàlagbà bá bàálù lọ́rin bàbá ìmáàmù àgbà ẹ dákun ẹ ṣàwájọ ẹ ṣà gbogbo àwọn ọlọ́mọ kéwùjọ ẹ kéta àfa yídì náà ni ẹja abẹ lọ́hùn ìlú yìí lọ́rin nìkan lè gba gbogbo Nàìjíríà lẹ́ẹ̀ bá a bá lọ yídì bá a ti lọ tẹ́ẹ̀sì gbé tí ọlọ́run mú àáfàá límì tí ò sí ìlú kan tẹ́ ẹ gbé e jáde tí gbogbo àwọn ọmọ kéwà àáfàá límì ẹ fi lé wa lẹ́nu pé tí wọ́n ní ẹ fi lé wa lẹ́nu rèé ó dá mi lójú pé báwo ní kòmbò láti tá à ní bọ́ǹbù tá a sì níbọn a ní na màámúrùú ìzá àràádà sẹ́yìn àyẹ̀kú lẹ́lẹ́hún kún fàyẹ̀kún. ẹjẹ abẹ́lọ́run fún nàìjíríà nítorí pé ìlú tọ́lọ́run fi agbá àtòyìn sí ìlọrin o ó ti yá wọn tí ń wí ó yín ní fẹ́ni ọba bá àánú ọlọ́run wá tí sì ń fìfẹ́ bá lórin lò bẹ́ẹ̀ ni ọlọ́run ní agbọ́n ń ni fẹ́ni bá sọ pé bó o ní bó ti ṣe sí mọ́kà náà nù máa ń dà á lẹ̀ ó ká nàhámì náà ẹni ọba wọ mọ́kà ọkàn rẹ̀ ó balẹ̀ ṣùgbọ́n bí àwọn bá débẹ̀ ipò ọ̀fẹ́ kó wọn láyè òkè ó ní gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run fọyọ̀ǹda sí téèyàn bá rò ó kò tí ì síyà àfẹni ó bá rò ó ní maka nìkan nozikiu ọlọ́run ní bó ti róhun àtẹnijó tì rí ẹsikúìtì á fi ìyà ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe o mùsùlùmí ẹja abìrà wa alimọ́júdùlẹ̀ ẹ̀kọ́ sọ́ọ́ jíjẹ ò lẹ́wà jọ ti ń jábọ́ lọ́wọ́ yín díẹ̀dẹ̀ díẹ̀ lẹ Yorùbá ìtí ọjẹnu mọ tọba nù tó àwọn èèyàn tí wọn ń control economy ní nineties eighties seventies mùsùlùmí ọ̀gá ni wá o ẹ máa sọ̀rọ̀ Alhaji ẹ máa sọ̀rọ̀ Abiola Kasimawo ẹ máa Eh, bàbá ará àbàdàn yìí àríṣe kọ́lá àlàó bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wọn nù ṣùgbọ́n ẹbí mi lónìí ẹkọ́nọ́mì tí wọ́n rọ̀nù lọ́wọ́ nílẹ̀ yorùbá àti nàìjíríà mùsùlùmí mélòó nípa rẹ̀ ka owó tí ń bẹ lọ́dọ̀ àwọn tí ì ṣe mùsùlùmí wọ́n ti sun yín kúrò àwọn tó jẹ́ ọmọ ìyá yín tí mẹ́ńbẹ̀ gan ọ̀fẹ́ tán yín wọ́n bá dáa fún wọn tán tẹ́ bá mú mùsùlùmí lọ́bẹ̀ẹ́ alẹ́ mi wọn balẹ̀ àfi kó bá àwọn tí ò jẹ́ lẹ́sìn rẹ̀ ṣe àwọn lẹ́mí rẹ̀ ó balẹ̀ sí nígbà tá a bá lágbára jíjẹ múmu agbára àti dé èèyàn dà tí ó tara ẹ̀sìn wá ṣùgbọ́n o wàláàkì nàlíọ́m ọjọ́ ti yí padà kò rí bá a ti fẹ́ mọ́ ọjẹ́ kó jẹ́ pé ní tí ò tó nǹkan ni ń dẹ́rù bà wá èmi a máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà kò sí tó fà á bíi pé àwọn tó bí wa wọ́n ní ẹ̀bùn kan mẹ́ta àwọn àáfàá àgbà náà yanjú pẹ̀lú nǹkan mẹ́ta èyí tí àwa bá ti wọ̀ ọ́ tó nísìn àti bí kéwọ́ ọ̀hún ti pọ̀ tó àti wí ọ̀hún dárò kó ti dé kó ṣe so nǹkan mẹ́ta fún wa àkọ́kọ́ àwọn tó bí wa jèrè rọjá atul hakili ọ̀tọ̀ ni kéèyàn brilliant ọ̀tọ̀ ni kéèyàn wà intelligent àwọn tó bí wa wà intelligent wọ́n mọ̀ tó ń wá ẹnì kó lè tẹ̀yìn gbèrú wọn èyí tí wọ́n bá fẹ́ wọ́n mọdì tí wọ́n fi fẹ́ èyí tí wọ́n sì fẹ́ wọ́n mọdì tí wọ́n fi ń fẹ́ ṣùgbọ́n lónìí àwa mùsùlùmí àtàfà àtẹ̀yìn tá à ń tiẹ̀ ń pè rọjá atul hakili làákàyè wa kò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ tí làákàyè bá wá ṣiṣẹ́ ni a pè ìsìláàmù yẹlẹyẹlẹ a torí pé ẹnìkan falà sí mọ́sáàsì rẹ̀ orí pé òun lòun fèsì kíbla ẹnìkan ní kíbla ò sẹ́ẹ̀tì sáàtì orí eléyìí pé mọ́sáàsì nítorí pé ajá sí kíbla ẹgbẹ̀rún mùsùlùmí ni ò kíra wọn mọ́ o wọ́n wá dọ̀tá ara wọn nítorí pé ibi tó ti yẹ kó dọ̀rẹ́ a ní kí wọ́n pàdé mọ́dáàsì kí wọ́n lè dọ̀rẹ́ kí wọ́n lè pín àlàáfíà kí ìfẹ́ wọn lè lékún mùsùlùmí pàdé mọ́dáàsì ibẹ̀ náà wọ́n ti gbéjà wálé wọn bá kíra wọn mọ́ wọn sálámà síra wọn mọ́ ọ̀rọ̀ tá a ní wọ́n ṣàlàyé kó dọ̀rọ̀ ẹ̀kọ́ kó sọ wọ́n dọmọ ìyá ara wọn wọ́n torí ọ̀nà ibi tó ń gbà sí náà yìí ò yé mi tèmi náà yí ọ kàkà kí wọ́n jòkóó kí wọ́n ṣe tẹ̀kírìb kí wọ́n súnmọ́ra wọn kí kálukú gbé tọwọ́ rẹ̀ lẹ̀ torí pẹ́sìn wa ẹ̀sìn àlàyé ni wà lámọ̀hún bayan ainel bayan àlàyé láàrin ṣe ló dìjà yìí o ẹnìkan ní sálàfí lòun ẹnìkan ní súnfí lòun mo wá ní ẹ̀yin méjèèjì níbo lẹ ń tájẹ́ tí wọ́n lájẹ́ náà tá lọ gáyín onímọ̀ àmà náà ló ní káwọn máa ṣe ń táwọn ṣe yìí sálàfí ni òun ò rí inú tíra òun pé Muhammad wí bẹ́ẹ̀ kàkà kí wọ́n ṣàlàyé kí wọ́n wo ibi tí àwọn ti jọ pàdé wọ́n bá ní kàkà bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo ni ó wà jẹ́ náà nú àwọn ẹnìkejì ọ̀wọ̀ náà bóńkà yín ti pọ̀ tóun nígbà ẹ̀yìn ara yín bá pínná fúnra yín ta ló kù ọ̀tá yín kún àpàdà rẹǹtì àjẹnà yín fún ọ̀nà àti ṣe kan tẹnu ọwọ́ àdìkàndà tá a bá kò mi eléyìí ohun tó tún tẹ̀lé ní fáàmù dín àwọn tá a tiẹ̀ ń dàjẹ́ yìí ṣé bí àwọn ọmọ ìyá wa lódì kejì wọn á ní olùṣọ́ àgùntàn làwọn wọn ló fi rọrùn mọ́tò ìpàgùntàn torí bọba ti fẹ́ rí títí ojú kan lòun lọ stréètì ẹ̀yin lẹ́yà fa búrẹ́kì àgùntàn ní padà ẹ̀yìn ṣùgbọ́n torí gùrùgùrù téwúrẹ́ máa sáhùn ní fi kó sábẹ́ táyà bó ewúrẹ́ bá ní afa búrẹ́kì padà sẹ́yìn Ẹyin táwa ń darí fáàmù dín rí gbọ́yé kò kí mùsùlùmí yé kò tá a torí táwọn yìí ò yé òun náà tó bá rí báyìí ọdọwọ wa àkọ́kọ́ tó ń béèrè lọ́wọ́ alágbóyé agbóyé yóò sí kò jẹ́ ká lè ronú bákan náà ẹlẹ́ẹ̀kẹta òun ni osnul harrod lè tọrọ fúnlẹ àkàrín báwo lè yan ṣe rí pákéjì ọjà tẹni tó fẹ́ rà fi lè rà mùsùlùmí tó ní ọmọ bá ti pírẹsẹ̀ntì ẹ̀sìn rẹ̀ tí fi wọ ọmọlàkejì ìtàn bàbá wa ṣe lánàá kí ni wọ́n fi rí pákéjì ẹ̀sìn wọn ó ní wá ọmọlúàbí òun làánú òun làfaradà òun nífẹ̀ẹ́ òun làgbémọ́ra òun ní ṣàánú ọmọlàkejì ẹ wá bí wá lónìí èèyàn mélòó ló lè torí ìwà rẹ̀ gbẹ̀sìn ibi tó ti ká sẹ́ẹ̀tì standard and sọ lánàá ẹ wò bọ́rọ̀ mọ́ka ti dà láti 1984 sí 85 ní Adam ti ṣe wáàsí náà pé àwọn ò ti lọ ájì mọ́ nítorí àbùkù tí ètò ájì ń dojú tà wọ́n torí báwọn Nàìjíríà bá dé mọ́ka àwọn ọrú ẹgbẹ́ àwọn tó ń jà fà ní other part of the world wọ́n máa challenge à ń pé àjẹ́ àdámọ̀ iṣẹ́ kílẹ̀ yìí ń ṣe nàìjíríà táwọn àwọn àwọn mùsùlùmí yóò ṣe wò báyìí kí ló fà á àìlétò ní gbogbo nǹkan ìtaàjẹ là á fi ṣáájú àìrántí ìtaàjẹ mọ́ kódà tí ìtaàjẹ ọba àbáyé tá a jẹ lọ́la ọ̀pọ̀lọpọ̀ méńké ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tá a bá ti dépò kan kí là á jẹ là á béèrè àrántí tá a jẹ láyé àtúrántí tá a lọ padà jẹ bàbá dọ̀run tó bá rí báyìí mùsùlùmí ẹ jẹ́ ká panupọ̀ ẹ jẹ́ ká dájú kọ sáàfù bìkan náà ẹ jẹ́ kí gbogbo wa ní lẹ́mìí ìpè ìsìláàmù èyí tí a jọ ń polo yìí ìsìláàmù èyí tó dà wá pọ̀ yìí òun náà ni sábàbí tó fi lè dáa fún wa láyé àti ọ̀run ṣùgbọ́n mo fẹ́ kí mùsùlùmí ó mọ̀ lónìí pé àwọn tí èsè mùsùlùmí wọn ò yé gbìyànjú wọn ò yé àrẹ́ǹjì wọn ò yé strategize lórí bó lójú ó ti ti Islam ní Nàìjíríà hátọ́ tó wà náà sọ̀mù wọ́n strategize wọ́n ṣètò wàtàjámàwù wọ́n sì kójọ wàhádùn kúwà gbogbo ń tọ́ ni wọ́n ń sà lágbára oyè ṣùgbọ́n o wàdárasù wọ́n ń pírátìsì rẹ̀ kalẹ̀ eríṣiríṣi ọ̀nà election ní bọ̀ yìí gbogbo ẹlẹ́sìn míì ni wọ́n ti ń sọ gbogbo àwọn àtẹ̀lé wọn pé ẹ lọ gba káàdì àwọn ní tá a fẹ́ fi ṣe sáwà ń sọ bẹ́ẹ̀ fáwọn tí ń tẹ̀lé àwọn àánú mùsùlùmí pé ẹ lọ gba káàdì ẹ dìgbò ibi tẹ́ ẹ dì í sí àwa tá à ń pàdé lẹ́ẹ̀ márùn-ún ní mọ́láàsì lójúmọ́ kí ẹni tí ń pàdé lọ́sẹ̀ kó sì tún nípa lára àwọn èèyàn wọn jù wá lọ àwa tá a fẹ́yàwó mẹ́rin tá a bí mọ kó wá tó máa halẹ̀ mọ́ wa ẹni tí ń bí fẹ́ ẹyọ kan tí sì ń bímọ méjì mẹ́ta mẹ́rin kí ló fà á tá a bá tọ́ yìí tá a bí dáadáa tí ìyàwó wa jẹ́ ìyàwó wa lọ́nà tó dáa tó wáyé pé population wọn ń pè democracy ǹjẹ́ nìkan gbọ́dọ̀ halẹ̀ mọ́ wa nú ayé tó bá rí báyìí ó dọwọ́ yín o ìbéèrè ni pé àlẹ́ ìsàfihàn òhún sínú òkú lónìí ṣé kò sí ni wàá bàdàn lọ́ọ́ ìyá tọ́lọ́ ń bọ̀ èmi pẹ̀lú rẹ̀ ń dáná hafdol kitab tíra tó àlẹ́yìnsá lánàá àdọ́rà bá a ti tó nǹkan sí ọ̀làjú tó gbawájú ṣe bá a ti ní kúránì ti ṣàlàyé rẹ̀ wàtàrí unactabis miniha a sì ní practical ìtàn tí wọ́n ti ṣàṣeyọrí irú rẹ̀ rí mùsùlùmí ẹ padà sí mọ́sáàsì o kẹ̀ẹ́dẹ́yọ̀ kan ẹ padà sílé kéwú kẹ lọ nímọ̀ ẹ̀sìn yín ẹ wá fi inú kan ẹ fi bára yín lò kọjọ ọmọ bàjẹ́ Islam ní gbogbo ibi àbáwá ibi tí dòní lónìí èmi lọmọ ìyá inú islam lukman muhammad mukhtar salekutu ìbẹ̀lẹ̀ ìdágbére pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ikram. ikra àgbálẹ̀ ẹ̀kọ́ tí ń bẹ́ńdẹ̀ yìí ikra college oríṣiríṣi ìgbà ìgbàgbà ọmọ akẹ́kọ̀ọ́ èmi ń bẹ́ńdẹ̀ ẹ̀kọ́ ikra tẹ̀lé fún pàdé bòmí ilé ẹ̀kọ́ tí wọ́n máa láwùjẹ ní ẹ̀kọ́ kó ṣe lé ní bẹ́ẹ̀ bá tẹ̀sán ọlẹ́ẹ̀kọ́ ikra.